abiyamọ bá bímọ ó ní stage tí èèyàn fi máa gba àwọn abẹ́rẹ́ àjẹsára. àjẹsára kí ni pàtàkì kí èèyàn gba abẹ́rẹ́ àjẹsára fún ọmọ lórí àìsàn tá à ń sọ̀rọ̀ nípa èyí ìyẹn measles àti àwọn ìpalára wo ló wà bẹ́ẹ̀ tí abiyamọ bá gbọ́mọ ẹ̀ àwọn abẹ́rẹ́ yẹn fún. ok um, abẹ́rẹ́ àjẹsára ó jẹ́ abẹ́rẹ́ tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ it's like it's very cogent àwọn olóyìnbó máa ní ó wà crucial it's ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì láti gbà fún àwọn ọmọ wa títí olóde tí wọ́n bá ti pé oṣù mẹ́sàn-án la máa ń fún wọn ní ilé ìwòsàn tí wọ́n bá ti pé oṣù mẹ́sàn-án wọ́n á gbé lọ gba abẹ́rẹ́ olóde abẹ́rẹ́ measles wọ́n máa fún ní ẹsẹ̀ òsì náà ti máa ń fún àwọn ọmọ yẹn wọ́n á fún àmọ́ ó tún ní abẹ́rẹ́ kan tá à ń pè ní MMR measles mumps and rubella nítorí pé olóde yìí nígbà míì ó dà pé mumps náà pè ní ṣègèdè ó lè fa ṣègèdè náà ó lè ó mú oge dání ó lè mú nǹkan míì dání that's rubella so ó ní abẹ́rẹ́ yìí like three in one ni ó ń ṣojú tó measles aṣojú tó mumps aṣojú tó rubella ìyẹn tó yàtọ̀ sí ètò àmàgbà fún ní oṣù mẹ́sàn-án ìyẹn báyìí tọ́mọ bá ti pé oṣù méjì oṣù kejìlá like twelve months la máa gbà fún ọmọ yẹn that's the first dose. ìyẹn tó bá ti pọ́dún kan nìyẹn. yes ọdún kan lè máa fún ní first dose. lẹ́tọ́ mi bá ti pé bí ọjọ́ bíi oṣù ẹnu ọdún bíi mẹ́rin sí mẹ́fà ẹ tún fún ní dose kejì then you know that that child ọmọ yẹn ti wà covered then tọ́ba nípa gbàgbé àjẹsára ìyẹn ò túmọ̀ sí wípé àti ní àti ní um, ààbò tó péye lórí nǹkan tá à ń pè ní olóde yìí nǹkan táwọn olóyìnbó máa sọ pé immunization is not vaccination ṣẹ́rí tá a bá sì gba abẹ́rẹ́ àjẹsára abẹ́rẹ́ àjẹsára yẹn wípé ó ń ṣiṣẹ́ ó ní ó gbúdọ̀ jẹ́ pé abẹ́rẹ́ àjẹsára yẹn ó wà ní temperature tó yẹ kó wà because ó ní bá ṣe máa ń store ẹ̀ kò gbúdọ̀ gbóná jù. ó ní bẹ ṣe máa ń tọ́jú ẹ̀ nílé ìwòsàn yes ó ní bá ṣe ń tọ́jú ẹ̀ kò gbúdọ̀ gbóná jù kò dẹ̀ gbúdọ̀ tí ì tó máa fi fún yín kò gbúdọ̀ tí expire ọwọ́ gbúdọ̀ tí ì kàn jù tó jẹ́ pé ọmọ àti máa gbóná so irú àwọn ibẹ̀ yẹn tí wọ́n bá gba ètò ti bàjẹ́ yẹn ń sìn àbí tó ti gbóná kó lè ṣiṣẹ́. àmọ́ o èmi fẹ́ o ṣé ó kí má bàa ṣàìsàn àbí àìsàn ń ṣe mí mo fẹ́ tọ́jú ara mi òun mo fi lọ sílé ìwòsàn báwo ló ń ṣe máa fún mi ní abẹ́rẹ́ tó ti bàjẹ́ nílé ìwòsàn ṣé ìyẹn possible ni. ìdí tá a ṣe ń sọ nìyẹn pé kí àwa Nigerians àti gbogbo wa kí a máa mọrú ilé ìwòsàn tí à ń lọ. àwọn gbọ́dọ̀ máa ń sọ lójoojúmọ́ ká jẹ má jẹ́ kí àwọn quacks kan máa attend sí wa. ẹ máa jẹ́ ká máa béèrè fún ẹni tí ó kọ́ṣẹ́ mọṣẹ́ tó lọ sílé ìwé tí ó sì jẹ́ pé ó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn nursing council àbí tí wọ́n ṣe pé wọ́n sọ pé ẹni yìí ó lè tọ́jú yín dókítà yìí ó lè tọ́jú yín bá ṣe ní quack doctor lá ní quack nurses so jẹ́ ká lọ sí hospital tá a mọ̀ pé this hospital is registered wọ́n ní nọ́mbà àdá wọn mọ̀ mo lè pè wọ́n pé hospital tí mo ti ń bọ̀ lélẹ̀ ìlú tí mo ti ń bọ̀ lé ni o ibi tí wọ́n mọ̀ dáadáa so jẹ́ ká máa lọ sí hospital látàmọ̀ pé wọ́n jẹ́ ògbóǹtarìgì wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe because ó lè ti expire ó lè ti bàjẹ́ kẹ́ni máa wò ó it can happen ó lè ṣẹlẹ̀ dáadáa pé mo mú abẹ́rẹ́ ń sìn you are supposed to check akọ́kọ́ wò pé abẹ́rẹ́ yìí ò déètì òun náà ṣe déètì ló máa bàjẹ́ ẹni yẹn kàn lè dédé mu kó dẹ̀ fà kó dẹ̀ fún yín torí kò wò ó àbí kó ti gbóná tó jẹ́ ká máa mọ ibi tí à ń lọ àtọ́ bá ti fẹ́ fún wa ní nǹkan ah nurse ẹ má bínú máa o ẹ jọ abẹ́rẹ́ ò lè fẹ́ fún mi àwọn ìmọ̀ ni ah mi mo lọ sí ilé ìwòsàn orí fún mi wọ́n fún mi lóògùn àmọ́ mi morúkọ ẹ̀ kí ló pàṣẹ ní morúkọ ẹ̀ abẹ́rẹ́ ò lè fẹ́ fún mi nurse ẹ jọ ṣó ṣì wà okay ṣó kò tí ì bàjẹ́ ẹ ní right ẹ ní ẹ̀tọ́ láti béèrè hmm a ní right a ní ẹ̀tọ́ láti bẹ̀rẹ̀ kó lò bí èèyàn bá ti rí ẹlòmíì wọ́n tó jẹ́ wípé kò ń káràmásìkì ọmọ lóòótọ́ a máa ń lọ láàárọ̀ àǹdí lálẹ́ torí ọmọ náà lè la fi ń ṣe làálàá àmọ́ nígbà tá a bá pera wa ní òbí tí à ń jí jáde lówùúrọ̀ kùtùkùtù tó lè jẹ́ wípé àwọn ọmọ tá à ń tì torí wọn ṣe làálàá ìgàn àmọ́ bí ìlera wọn bó ṣe rí àmọ́ bẹ́ẹ̀ làáfíà wọn ṣe rí aṣáàrí pé ọmọ ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà tó ń ṣeré tó jẹ́ wípé ó dẹ̀ ń ṣe àìsàn nínú ara ṣùgbọ́n òbí mi wọn àwọn ṣáà rí i pé ọmọ ń ṣeré ni wọn kì í bìkítà ẹlòmíràn dẹ̀ wà tó jẹ́ wípé bọ́mọ ẹ bó bá lè táìsàn ń ṣe ọmọ èyí tó yẹ kókó kó ètè gbé ọmọ lọ sí ilé ìwòsàn wọn máa fọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mọ́ àbí kàn tiẹ̀ máa kàn máa ṣe self medication lé kó máa fúnra wọn lógùn èyí tí kò tọ̀nà ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe wá sọ ẹlòmíì wà tó jẹ́ wípé kò kí ń bìkítà tí nǹkan bá ṣe ọmọ àbí nǹkan ṣe òun fúnra rẹ̀ kò ń tètè kára mẹ́sìkẹ̀ irú àwọn ǹjẹ́ ó ní àwọn àìsàn mìíràn àbí àwọn àrùn mìíràn tó ṣeé ṣe kí àìsàn measles kò mú dání téèyàn bá lè tẹ̀ kára mẹ́sìkẹ̀. àìsàn lóde tí à ń sọ yìí kò ń ṣe òun nìkan ló ní gbogbo àìsàn bó jẹ́ kàtá ni ò bó jẹ́ ẹ̀fọ́rí ni bó jẹ́ kíyàn ṣubú lásán ni ló ní nǹkan tá à ń pè ní complications ọ̀ ta lè sọ ní Yorùbá bíi kí nǹkan lọ lù kó ti lọ́pọ̀ tí nǹkan bá ti lọ́pọ̀ ó ti dojúrú nìyẹn so títí olóde téèyàn bá tètè káràbá sì kí ẹ nígbà tọmọ yẹn níbà ò gbé lọ sílé ìwòsàn ìmú ẹ̀ṣọ́ mi ò gbé lọ sílé ìwòsàn àbí àwọn fún ní àgbo àbí alára seven kí abá mixture abẹ̀rẹ̀ sí fọ́mọ yẹn mu ó lè ní àwọn nǹkan tá à ń pè ní complication bíi kọ́mọ ní òtútù àyà tá à ń pè ní pneumonia ní èdè òyìnbó ọmọ yẹn lè ojú ẹ̀ lè fọ́ which is blindness hmm. ọmọ yẹn lè ní ear infection kí etí ẹ̀ kó má gbọ́ràn mọ́ àbí kó tiẹ̀ má gbọ́n tara yín mú àbí kó máa dùn kó ṣàmà ní mọ́mí etí mi ń dùn mí àbí kọ́ ọmọ yẹn nìkan tá à ń pè ní encephalitis yẹn ni kí yẹn ó máa ń affect ọpọlọ ọpọlọ yẹn máa dé àwọn nǹkan tó wà nínú ọpọlọ bíi cells á máa wú á máa wú sọmọ yẹn ò ní lè function dáadáa because ọpọlọ ni ó ń gbé ara ní most of nǹkan tá a bá ń ṣe ní gbogbo ọjọ́ so àwọn complications tí olóde lè mú dání nìyẹn ní ilé ìtẹ̀sọ̀ gbẹ̀yìn yìí nípa ọpọlọ bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ wípé ọpọlọ ló ń ṣàkóso gbogbo ẹ̀yà ara tó kù brain ló ń coordinate gbogbo part of eh, the other part of the body tí ẹ̀gbọ́n ẹ ọmọ náà máa sọ wípé tí olóde bá ṣèyàn wọn ló máa ń lágbára jura wọn lọ àti wípé ó máa ń tó stage kan tí olóde máa dé tó máa ń ya èèyàn ní ó máa ń fẹ́ fúnyàn ní agúnnigàn táwọn Yorùbá máa sọ wípé nìyí ìyá wèrè ẹ̀gbọ́n ṣètò ni. nítorí pé olóde yìí a ti sọ pé ó lè téèyàn bá gbójú ó lè ó lè travel like the infection that's virus yẹn kòkòrò yìí ó lè rìnrìn àjò lọ sínú ọpọlọ nítorí ẹni yẹn nígbà tó wà nínú ọ̀nà fún àbí ibi tó ń gbé èmi jáde kò bójútó kòkòrò yẹn kúrò níbẹ̀ yẹn á lọ sí lungs tá à ń pè ní windpipe á lọ síbẹ̀ from there ó lè travel lọ sínú àwọn meninges ọpọlọ àwọn cells ọpọlọ tó bá dẹ̀ ti débẹ̀ kò sí kòsí kò lè ṣe àmọ́ kò ṣe pé máa fẹ́ nìyẹn ní àgànná pé kéèyàn ya wèrè àbí kó bẹ̀rẹ̀ sí ń yaṣọ ẹ̀ ó lè má de gbogbo stage yẹn àmọ́ ó lè jẹ́ kí ènìyàn má nílè fún ṣọ́ọ̀bù ṣe ẹ̀kọ́ ẹ mọ̀ pé ọpọlọ ló ṣe bá ṣe ń sọ̀rọ̀ bá ṣe ń múra sí bá ṣe máa wọṣọ ọpọlọ ni ló máa ń tapìtẹ̀ pé aṣọ dúdú ló wọlé ni o aṣọ funfun ló wọ ọpọlọ ló máa sọ fún wa àwọn ìgbà tí nǹkan ti dé ọpọlọ tó jẹ́ kí yẹn máa wú